أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Naam, àádá ọpẹ́ tó pọ̀ sọ̀rọ̀ ọlọ́run. Adẹ̀tọ̀rọ̀ ìjẹ́ àti ìjẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi wa ìkí àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn àti ìdíjọ́ ọ̀gbìn ti àlùkìyàmà abẹ́lọ́ àkíkọ́ ọmọ tuntun tí ọlọ́run fún ọmọ ìyá wa alhaji kọ́sí mọ̀lẹ́bù tí ní ìgbèjì tí a wá ń kéde ọkọ rẹ̀ lénìí táǹsì wẹ̀jẹ̀wẹ̀ ní ọlọ́pàá ní fọ́mọ náà ní àbáríkà tó pọ̀ bá ní sẹ́ni olùbẹ̀rù ọlọ́run ọmọ ọmọ tí yọ àfúrà ní ọlọ́run sórí tí yọ máa tẹ̀lé súnà níbi wa Muhammad sallallahu alaihi wasallam tí yóò ṣe ẹ̀sìn ju àwọn òbí ẹ̀ lọ kò bá ní ṣe tó bá láì gbogbo àwọn afáwa tí wọ́n wà ní kálẹ̀ ọlọ́run kó jẹ́ ká ní wọn fẹ́ biased future generation òun ni tọ́pìkì tàbí kí n ti sọ̀rọ̀ so àlìjẹ́ ìlú lè máa ṣòwò tá a bá ń sọ̀rọ̀ wípé irú àwùjọ irú àwọn ọmọ eléyìí tá a ràn kàn pé irú wọn àwọn ni wọ́n máa ṣẹ́kù lọ́la irú àwùjọ tá à ń fẹ́ pẹ̀lú ẹ̀ lọ yẹ kó máa ṣẹlẹ̀ lágbàáyé kí làwọn nǹkan tó yẹ ká máa pẹ̀ jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ yìí dáadáa tó tọ̀ lọ. ẹ má jẹ́ ń lo ayé ànábì wa Muhammad ẹ jẹ́ ká kọ́ sa ayé ànábì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kí n wá sílẹ̀ Yorùbá. gbogbo alámọ̀ pé àsìkò tá à ń lò àsìkò burúkú là ń lò. ẹ tọ́ bá lásìkò dáadáa là ń lò yà ń jẹ́ kìkì àsìkò tí wọ́n ń jí àwọn ọba gbé wọ́n ń jí àwọn sẹ́nétọ̀ gbé wọ́n ń jí gọ́vnọ̀ gbé wọ́n ń jí fọ́mà gọ́vnọ̀ gbé àsìkò tán fẹ́ pa odidi incumbent gọ́vnọ̀ tọ́jẹ́ kọ́lọ̀ ńlọ́la àsìkò tọ́já sí pé wọ́n bí ọ̀dà kọ́ táàjì fóònù rẹ mọ́sálásí kò sọ̀ lọ kò sí bá mẹ́ wàhálẹ́ ọmọ ìyá wa ń ṣe ìsìnká mọ́sálásí ti mọ̀ mọ́sálásí jímọ̀ nínú Ramadan lásìkò ìsìkáà àbá àti làwà ọ̀rẹ́ ó sì fi kiri rẹwà aláìkòsí fókò rí fóònù àti èyíjọ́ gbèjì nínú mọ́sálásí nínú Ramadan fóònù dáwà sí àwùjọ tó já sí pé tẹ́ ẹ bá rí àwọn ọmọ obìn tó bá wọlé ọkọ lónìí ọmọ tó lè ní pé àmì ìbẹ̀gìn kí n ṣe ìsìnàrí tí mi wọlé ọkọ wọn kéré ṣùkú àjùwọ̀n high school àjùwọ̀n high school lóòrùn state àwọn ọmọ ss1 principal àwọn obìnrin christian tó ní gẹ́gẹ́ mùsùlùmí o ó ní kán lọ sí ó pe nọ́ọ̀sì kọ́ wá sí bàjẹ́ báwọn ọmọ tó ìjọba bá wí lórí èyí o nínú àwọn ọmọ 300 ó ní tàbí fẹ́ràn wà bẹ́ẹ̀ àwọn ọmọ ss1 kìí sọ mẹ́sì o kìí sọ ọmọ yunifásitì o ẹtún sì yẹn lẹ̀ àwùjọ tó já sí pé àwọn ọmọ lónìí tẹ́ ẹ bá ní kí ni future ambition wọn èèyàn díẹ̀ lọ fẹ́ dé èèyàn gidi yahoo làwọn ọmọ fẹ́ dà lóòkè celebrities làwọn ọmọ fẹ́ dà ẹwọ́n tọ́tẹ̀lẹ̀ ń jò sẹ́gbẹ̀ pé àwùjọ wa àwọn èèyàn ò nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ àwọn celebrities Davido ọkẹ̀ ara fi ń ṣe bí àwàdà lórí social media pé wá one million òun níta ní wá million àáfà eré ní àwàdà ọba ní ó two million ó six million tó bring us less than two hundred million ọmọ olórin kéde ṣe fáwùjọ ọ̀nbàlù jẹ́ ta ni wọ́n bí dánú wa tí kò ká kó two hundred ìwà jọ ń bì ká wá ṣíà rẹ̀ pé a ní two hundred million a lè rí lọ́dún kan ta ni ó fún wa àwùjọ tó já sí wípé irọ́ làwọn èèyàn ń pò wọ́n ti ń kíni lọ́wọ́ ìlòdòdó lọ àwùjọ tí wọ́n ń pè ìrun àwọn tó yẹ kó fún ayé ṣe kan àwọn gẹ́gẹ́ ti bàjẹ́ òun làwọn àfà àwùjọ táwọn èèyàn máa ṣe wò ní mọ̀ kùránì tí wọ́n ní lọ kí wọ́n wà láì torí wà ní mọ̀ kùránì àtẹ́tẹ́rẹ́ àtàwọn òbí náà owó ọlọ́wọ́ kọ́ lọ́mọ bẹ́ẹ̀ olówó ọlọ́run níjọ́ dáa fún yín àwọn èèyàn sì ní lọ kí wọn. àwùjọ táwọn náà ṣe súná ọmọ tí ro òtò táà ní lọ kí wọn. àwùjọ táwọn máa ṣe tí ò sí mú ẹ̀sìn gan tásìkò ọtọlọ́run tó táàzọ́lá fún àdàdálẹ̀ tá à ń ṣètò tọlọ́run lọ. àbá irú àwọn àwùjọ yìí ṣe ń la àwùjọ tó wà lánàá kan sẹ́yìn láyé àná bíbá yìí nìyẹn. nílẹ̀ Yorùbá tá a wà yìí lánàá virtues àwọn ìwọ ọmọlúwàbí ethics ìwà gidi òun ni tá a mọ̀. pírọ́blẹ́mù ti Yorùbá nílọ̀rọ̀ ṣírí tẹ́ ẹ bá ti lọ ṣírí kù òun sì lè pilẹ̀ ẹ̀ńtẹ́sìn rẹ̀ bẹ́ẹ̀ lè mẹ́bọ dání yọ ọ̀rọ̀ àánú náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń bá ń kírun tó tún so nǹkan kọ́pá ẹ̀ tó ń kírun tó so nǹkan kọ́ abíyá ẹni tó ń kírun tó so nǹkan kan nu mọ́tò àbí kọ́lé gbogbo ọdún tó bá rí òbí kírun ìrun rẹ̀ ó bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣíríkò òdì ọwọ́ náà ìlọ́pàá tó jẹ́ pé ìṣòro yẹn ni ìṣòro Yorùbá tá a bá ti sọ wípé Yorùbá ọ̀lẹ́sìn lábala àkìdá tá a bá bọ́ síbi ìwọ ọmọlúwàbí ọ̀gá ni Yorùbá ẹwà jẹ́ ní àtijọ́ mẹ́la ń sọ fẹ́ bá ń sọ̀rọ̀ afẹ́ relate in time ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá káwà wá ń sọ ọ̀rọ̀ ìsìláàmù lágbàáyé là ń sọ ẹ padà àmì ìwà fún báwọn ẹbí ṣe bá àwọn àjà ìlíyà àwùjọ tó burú àwùjọ tó ṣe kí ni àwọn lárúbáwá máa fi wọ́n máa fi ṣeré tí wọ́n ní ojúmọ́ kan òòsà kan ní sẹ́ẹ̀ pé tí yòówó òkú débẹ̀ wọn ti lárúbáwá burú gan ojúmọ́ kan kí la pèsè àmọ́ òòsà kan ní òòsà kò ní ọ̀rẹ́ livan ilé ẹ̀sẹ̀ rí àwọn tàbí bí wọ́n gbọ́dọ̀ kà tọ̀ sínú wọn máa ń dùn pé nánú kọ́ọ̀mù àázà náà lọ́rù bíi Islam wàkúlà máa ń mẹ́tẹ̀kí ní isata angari islami azalana lọ umaru láwọn ò mú èso dàbínú èso tá a máa fi sí nínú àwẹ̀ déètì àwọn ò fi mọ òòtà èrè àwọn ọmọ wa forí balẹ̀ pé ọlọ́run wa ò káàdìyèsí o tọ́ba wa dinú ẹ̀rùn tí nẹ́tíwọ́ọ̀kì bá pé tí òṣò ń jẹ mọ́ àwọn àní kábíyèsí ẹ̀ nínú ẹja kábíyèsí ẹ̀ Ṣàngó ẹ̀ẹ̀ni bínú orí yín lèmi ọjẹ́ lónìí o tọ́lá tó bínú òjò títà múrù bá pọ̀ àádòrí yín padà o jẹ́mọ̀ máa kú lọ́lẹ́gẹ̀rù máa kú kéèyàn ó mú ọlọ́run rẹ̀ kọ́ ọmọ fúnra rẹ̀ ó tún wá ń kan ẹ̀jẹ̀ nígbà tẹ́bí pé kí ni o irú ṣe sí jà ìlíjà táwọn lárúbáwá àmọ́ kánà bí o tó ní jà ìlíjà àwọn ọlọ́run tó bá sí mo obìnrin wọ́n máa bò mọ́lẹ̀ láàyè tó bá ti lè fún pé ọmọ obìnrin nìyàwó wọn bí zọ́là wájú wu mòṣùwátà wọ́wọ́ kan ẹ̀rì kí wọ́n máa bí wọ́n jíjí inú ọmọ bí wọ́n gẹ́nu ọgbẹ́ kí ló tó bí obìnrin wọ́n lọ pa ọmọ obìnrin yẹn ni torí tó wọ́n rí sí pé ìdójú tì ní fáwọn èmi ọmọ obìnrin ìsìláàmù lọ́wọ́ sọ pé ń bá bímọ obìnrin méjì wà láì tó tí wọ́n bá làgà wọ́n wọlé ọkọ wọn ò tẹ̀ jìnnà àná wà wúwa ilé náà. tó wà káfẹ́ bí òkú ó dé àfà máa ń jẹ obìnrin ni ìsìláàmù ló ní ẹ̀pẹ̀ obìnrin ẹ̀ fún ní ọtí nínú bàbá ló ọkọ rẹ ló kú ó ní tí ọjẹ. máa etí ò tó nǹkan ọ̀tá mi sí mi lára lódò ó lè kó fọ̀ síbò pé kábà kí ló dé ni gbogbo olùṣe sí ẹranko òun ló wà láàrin wọn ká tó wá sọ̀rọ̀ ìgbà owó èlé ìwọ́jà mi ní nǹkan báyìí èmi ò fi yé báyìí já padà mo kẹ́ sọ díẹ̀ báyìí wa Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ ṣe wá wà má ìlà rahmatan ọlọ́wọ́ fàmẹ́sì ọ̀sánlá ó ti ṣe ìkẹ́ fún gbogbo wa ẹ̀ já bẹ̀rẹ̀ alhamdulillah irú kẹrùn ọlọ́mọ ti kú òtún lè wá. bá a bá wá sọ̀rọ̀ the desired future generation irú àwùjọ ànẹ́bí tó ti lọ yẹn àwùjọ tí olówó tí ó máa rí olòṣì sọmọ ẹ̀yà rẹ̀ tí wọ́n jọ máa jẹun àwùjọ tó lòṣì tí ò ní máa ṣe ìkórìíra olówó tí ò ní pèkè bá rẹ̀ àwùjọ tó já sí pé obìnrin kan ọkọ rẹ̀ ó kú yóò jẹ́ opó yóò sì tún di ọ̀kẹ́ àwọn ọkùnrin ó tún máa jà fún àlẹ́mì ní ìfẹ́fẹ́ torí ìfẹ́fẹ́ àwùjọ tẹ́nìkan ọkọ ìyàwó lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ó sì fẹ́ wọ́n sì tún jọ máa fẹ́ yín síra wọn gbogbo ẹ̀kúnnù sí yàrá alámìnú alájà àlùbídá ti wà ní àyà àwùjọ tó já sí kéèyàn ọ̀yà àyàn lówó tí ò ní fi èlé fẹ́ àwùjọ tí wọ́n fẹ́ àwùwárù àgbàlúwàwù àgbàwù tí mọ́sálásí ọ̀dùn táwọn èèyàn lọ sí lọ. àwùjọ tí wọ́n dàbí kó wá jì tí wọ́n lọ sí làbáìkà làwùmà làbáì. àwùjọ tí wọ́n mọ̀bọ́ ọ̀nà òde tí wọ́n gbàwẹ̀ tí wọ́n máa kí tàràwì papọ̀ tí wọ́n máa ṣe tọ́rù sọ ilé. ẹ wá jẹ́ àwọn nǹkan mẹ́wàá péré nǹkan mẹ́wàá péré ni mo fẹ́ sáré yára wò. lẹ́yìn nǹkan mẹ́wàá yàrá sọ kéékèèké àbàlùsùn bá náà lọ inspired future generations irú àwùjọ wo la fẹ́ kó máa sẹ̀mí irú àwọn ọmọ wo làwa gbọ́dọ̀ pátá àwùjọ ń lo nǹkan mẹ́wàá tí Imam Hasan Albana tí wọ́n kọ nípa pé tá a bá ń sọ̀rọ̀ àlùfáàrídùlì muslim àwọn àròyìn mẹ́wàá kan tó jẹ́ pé tó bá sì wà lára èèyàn ẹ̀fọ́ kàbalẹ̀ àwùjọ ni ó dà. ìjàmbá ìjọba ìlú òkè ìtumọ̀fẹ́ lò lónìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni sàlámọ́tòlà àkìdá jẹ́wọ́ kí gbogbo alákọ̀ọ́kọ́ o òun ni kí ìgbàgbọ́ òdodo àdìsọ́kẹ́ òdodo ìmánì òdodo kọ́ dáa lára àwọn ọmọ táàmà bí sínú àwùjọ tẹ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ kọ́lọ̀ kó jápa tó bá jẹ́ pé nọ́mbà wán yìí ní kalaba iṣẹ́ lórí ẹ̀ àní ní pọ́blẹ́mù àwùjọ tèmi ó mọ̀ pé tí n bá kówó òlu ọlọ́run mi jọ gbèdà kìámà àwùjọ tí kánsílọ̀ chairman kọmíṣánná sẹ́nẹ́tọ̀ tí wọ́n ẹ̀wọ̀n láìpẹ́ ìfídíò kan tá wò àwọn èèyàn fọ́sẹ̀tì Buhari ni Buhari wá lè ẹgbẹ́ tó tọrọ fún Nàìjíríà àwọn olórí púpọ̀ bẹ ẹ máa wo fídíò yẹn nine kan ti kọ́ kí ní covid center gidi ìkànnì déètì tí kọrin mínísà yẹn wá lọ gbogbo dàbí àfọwọ́ four million Port Harcourt jẹ́bọ̀ táwọn fídíò yẹn bì nù wá mo sì wò bí kí n fọ́ ẹni olétí pé wá bì wá bì kọ́pọ̀ sí mo pé àtọ́lórí burúkú tiẹ̀ ní àtẹ́yìn tẹ̀ ń bá lù jẹ́rẹ̀ nine million mo sì fẹ́ mo sì fẹ́ máa ní bí kéèyàn ní ẹ̀ blood pressure lẹ́ẹ̀kan náà kí àtọ́lórí irú pọ̀ ní òlù àwùjọ tó jẹ́ sí wípé àwọn kan máa fọ́nṣọ́ ọ̀fẹ́rọ́ wípé àwùjọ táwọn kan ti rò pé bámúbámú ni mo yó ní òmọ̀ pé bí ń fẹ́ nìkan ọ̀kan kò sí tọ́pàá ju pé àkídà àwọn ọ̀tá ẹnbálà kìí ọ̀rọ̀ kìí yọ ohun èyẹ kú wò náà sú ìrọ́pẹ̀ ọjọ́ tá a gbò wájú ọlọ́run ṣé ẹ láwùjọ tí ọba dá irú àwùjọ táwa ń fẹ́ tá à ń ṣe wàhálà lórí ẹ̀ àwọn individuals ibẹ̀ kí máa ní wọn ọjà ẹ kọ̀ǹpí àwọn ará Port Harcourt pẹ̀lú Professor Isaac Ọláníwájú Olóyèdè incumbent dam revolution lẹ́tọ́rà mẹ́rin Ìlọrin ta lọ máa ń ṣe tọ́ọ̀mù ní ẹ̀bá ìtàwọn ẹ̀jẹun lè rẹ̀ tí ó tó máa sáàfù wa báyìí àwọn ó jó àwọn tá a jẹ́ student Professor ó sì máa sáàfù wa ẹ lọ bí àwọn tó bá parí ilé Ìlọrin mo ń sọ tí mo mọ̀ fún yín

èèyàn bí irú wọn kọ́ làwọn píìtì àwùjọ táwọn ń sọ sàlámọ́tòlà àkìídà àwùjọ táwọn èèyàn mọ̀ pé àwọn ò dùn wọn ju ọ̀nà olóyèdè wa kó almost seven point eight billion ọlọ́kọ́ kó lẹ̀ ọdún wa làwọn ètò wọn wá ń kówó jẹ ìfọrí ìmẹ̀tì ẹ̀mọ̀nàkì náà ní nàìjíríà àwọn ọ́fíìsì táwọn wá bẹ́ẹ̀ kí ni o ọdún náà ọdún tó ó tún súnmọ́ àbáǹdì bílíọ̀nù mẹ́jọ yẹn ó mọ̀ sí báwọn owó bẹ́ẹ̀ tó tí kò jẹ lọ́dún àkọ́kọ́ àtàwọn ọ́fíìsì tó tó lẹ́nu ọlọ́bí ké ní o bílíọ̀nù mẹ́jọ. jẹ́mọ́ àwùjọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ àwọn individual wọn ò nígbàgbọ́ òdodo kẹ̀ẹ́fà àwùjọ tọ́jà bá jọ ọmọ kírun ẹbí olóògùn ní gbogbo wa àbá mo mọ ìyá kan tó súnmọ́ wa àtàlàtù wọn ti ń invite ẹ lọ sínú ẹgbẹ́ ògbóni kọ̀ bàbá wọn lọ

ṣé bàbá sódé ló kọ rẹ̀ àbí ọlá ìwọnú ọlá èèyàn búkan lòdùá tọ́jú lórí búkan lòdùá bíi kéèyàn mọ́ sọ pé ògùn ògùn kọ́ olómi fẹ́ jẹ̀wẹ̀ ọ̀lá sọ ń lè fi màbọ́ra téèyàn rẹ̀ ìwọ̀ wá ni ọ́ àwùjọ tí ó da kèé sáwùjọ ológun kèé sáwùjọ olóró kèé OPC ìmáàmù lórí mímbàrí OPC lóru àwùjọ èèyàn ilé àwọn ẹgbẹ́ ẹkú jẹmọ́ ó ní ayé lè dáa fún ẹmọ́ tẹ̀mí séèkì o èèyàn lè máa fẹ̀ láyé àfà kọ́ máa yọkùn kọ́ máa dùn hù wà láìsọ̀ bá kú bẹ̀ yọ ọ̀rà sínú náà lọ́dọ̀ ọlọ́mọ ìyá wọn náà kètì ilé èsì o ẹ bá rí fọ́ọ̀tù àwọn ẹgbẹ́ òun ìdìbò wọn àwọn ẹbí ògbóni wà láìsọ̀ fún bá máa fẹ́ lọ máa ka kùrùsì yìí rẹ̀ súnmọ́ lọ nítọ́lọ́ bá ní ó sọ láburú ṣé gbogbo àwọn tí ń sọ òfìsì àbúrò òsè wọn àbúrò òsè àmọ̀tẹ̀kùn àbúrò òsè bàbá ológun kò sí bàbá ọlọ́pọ̀ tọ́ba aláburú òsè ikú ọ̀sẹ̀ lọ ikú bá ti olórí aburú nìyẹn ẹjẹ́ àfihàn ẹlẹ̀ nọ́mbà tù òun ní kí ni ó sọ ìwúlẹ̀ ìbáàdà sẹ́rí àlìjẹ́lù ìmọ̀ṣù ìbáàdà àwọn gbọ́dọ̀ dà ìsúnmọ́lọ̀ wọn gbọ́dọ̀ dà ìjọsìn wọn gbọ́dọ̀ lálàáfíà àsìkò òun tó wọn lọ kírun àsìkò àwẹ̀ tó wọn gbàwẹ̀ wọn máa ka kùránì wọn lè máa tìláwà wọ́n sàkáàrù tààrọ̀ wọ́n máa ṣe tìrọ̀lẹ́ ìjọsìn wọn gbọ́dọ̀ dá sẹ́yìn lábala ìjọsìn náà àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ àtẹ̀kọ́lọ́pọ̀ wa ìjọsìn wa ti lọ́ọ̀lẹ̀ ìjọsìn pékin ó ti lọ́ọ̀lẹ̀ wọ́n máa ṣe ọ̀rẹ́ yẹn ẹ̀sìn wọ́n tó máa fi náà fílà pékin ní o wọ́n ti máa gbà lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe lọ́mọ bá nìkan wọ́n máa gbà àwẹ̀ wọ́n máa tún wá àwọn àwẹ̀ tí wọ́n máa fi gbà lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe wákàtí márùn-ún nìkan wọ́n máa ní náà fílà tí wọ́n tó máa ṣe lọ́sàn-án lóòrè ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta màsínú làkùn ìwà àwọn gbọ́dọ̀ dà jẹ́mọ́ ìwà gbọ́dọ̀ tẹ́kí ni o ìwà gbọ́dọ̀ dà torí pé àkìídà àárín èmi àtọ́lọ́run ìbáàdà àárín èmi àti tani ọlọ́run ìwà láàárín èmi àti àwọn ẹ̀dá ara wa inú nu àwọn tí ń darí wá Nàìjíríà wọ́n bá nu ẹnì kọ̀ọ̀kan wa náà ajẹ́pàwà náà ò sí nínú àwùjọ tá a sọ pàǹpẹ́ títí ọ̀dà yẹn ara tí wọ́n èèyàn ọ̀dà òun ni ká lawọ́ tẹ́ ẹ bá ti rẹ́ni tọ́ ya ohun ìwà rẹ̀ ọ̀dà ọ̀gá ẹ̀ ń tọ́ lawọ́ lànàbí wa Muhammad wà láì ànàbí wa òfin nínú àwọn ẹ lọ sọ́ di tàn ànàbí ṣẹbẹ́ ẹ mọ tí Michael hart sọ pàdánù bí ọ̀sálà ṣẹbẹ́ Michael hart ọkùnrin ìtòrí àwọn ọmọ ìlú èkó yẹn kèfèrí ni o tọkọ hundred most influential people in the world history àbí nǹkan ọkọ̀ ìpè yẹn one hundred èèyàn ọgọ́rùn-ún kèsè bí ẹni tọ́kọ̀wé o kèése mùsùlùmí o kèése ẹni tí ó ṣe láìláì rí sẹ́ni tó jẹ́ nọmba wán lànà bí wa Muhammad ó ní gbogbo aspect ànàbí ti dà ìwà ànàbí tó dà ànàbí jẹ́ tó ní sùúrù ó jẹ́ tó ní tẹ̀lébà kèése ìgbéraga kèése ọ̀rẹ́ ẹ̀ lórí ó nífẹ̀ẹ́ àwọn aráàlú rẹ̀ ànábì máa fẹ́ dáadáa fún yàn kìí fẹ́ ká burú ó séèyàn ó dáa sáwọn fámìlì síyàwó ànábì tó máa fi pé èmi ni mo dáa jù sáwọn fámìlì ànábì kó gbogbo wọn mọ́ra ọlọ́run dáwà náà dáa ìyẹn ni nọmba nọmba fọ wa nọmba fọ nọmba ẹ gbogbo wájú nọmba làkìdá ni nọmba ìjọsìn nọmba ohun àwọn ajú mi. nọ́mbà four ni pé àwùjọ tá à ń sọ yìí àwọn ọmọ tí wọ́n máa gbénú ẹ̀ wọ́n máa sọ àsìkò wọn time management they will be conscious of the way they spend their time. ṣé aláwọ̀ tá a jẹ́ títà pàápàá secondary school ní èsì ẹ ti mọ wàhálà tá à ń pè é. àwọn ọmọ rẹ̀ bí àti kàwé mọ́ wàhálà ìwọ̀n rẹ̀ bí àti kàwé mọ́ olórí ìṣòro tá a ní ń tẹ̀. ọmọ tí ó rẹ̀ bí àti kàwé yìí ó lè ka gúrúùpù one million lórí Facebook lójúmọ́ ó lè ka mẹ́sẹ̀jì one billion lórí WhatsApp ọkàlùmọ̀ ẹ̀sọ̀ náà ẹ̀yìn nìkan yọ́ ara sí àwọn ẹ̀bùn bí inú rẹ̀ ọmọ ẹ̀dùn ẹ̀yìn ẹgbẹ́wẹ̀ sí sísì fún ní ìsìn àfá ẹgbọ́n bá náà rẹ̀ lẹ́sọ̀ ní àwọn ọmọ ọ̀sọ̀ àti kòkò mo rántí pàtó mi bẹ́ẹ̀ ṣe dáhùn bẹ́ẹ̀ lẹ́yìn kí n kí wọn ọ̀ràn yàn àti bẹ́ẹ̀ kí n ṣe náà sílà àkàdórógbó ni mo máa ń kàwé ló mọ́ mi láwọn yunifásitì ọ̀sìn lọ mọ́ máa ka ìwé eighty pages lójúmọ́ on how to dem delay this one tó bá di calculation mo manage the last credit ní mathematics yẹn pẹ̀lú wàhálà àti òkúdórógbó ṣùgbọ́n káàkà nǹkan ah masha allah èyí ò rọ́wà lọ́rùn tẹ́lẹ̀ wọn máa fi fún ọ̀ka nǹkan mọ́ alimuslimun láyọ̀ kọ̀rọ̀ òjò bàbá kọ̀rọ̀ dọ̀rọ̀ wọ́n yà wọ́n èèyàn ọ̀ka nǹkan mọ́ kí ló sì fa ni pé ìwé ìdí àdúṣe ọ̀sẹ̀ on social media ìyẹn ló ń ṣe àtàkọ̀ ọ̀pọ̀lọpọ̀ sùkúù náà wọ́n wá rò pé àti àwa gbọ́ káwọn aláǹṣe bísíǹsì sùkúù àwọn ọmọ wa ń fẹ́ ẹja máa ṣe parí iṣẹ́ ẹ̀yin tẹ́ fún ṣe parí iṣẹ́ òun náà ẹ̀fọ́ lẹ́jọ́ bẹ́ẹ̀ yóò wá wọ̀ lọ. àwọn ọmọ tí wọn ò bẹ́ẹ̀ ṣe nọ́mbà one a eh, nọ́mbà two b bẹ́ẹ̀ ya assessment orí ojú bọ́ọ̀lù fún wọn bẹ́ẹ̀ kọ́ lóòwé fẹ́ fọ́tò kọ́fì wà láì tọ́lọ́wọ̀n ọlọ́mọbẹ̀ mọ́jọ́rọ̀ ni olórí ìlú kí máa ìtọ́jọ́ rẹ̀ mọ́jẹ́ sí àwọn tí wọ́n máa pa ní iṣẹ́ o ìgbàtẹ́ni wà sẹ́kọ́ndì sù àtọ́bàkà sẹ́kẹ́ máa yẹ́ta èmi ojú ewu wà láì mi ojú ewu mọ́kọ́ wà ẹ́ kìí ní fúnra mi tí mi parí mi lọ́rin mi ojú ewu tí mi parí masters mi ui mi ojú ewu ṣébi ìdásọ́ láàmọ́ bí ewu bí ewu tẹ́lẹ̀ àti kó dé ewu sọ̀rọ̀ láti kọ́ ọ̀dọ́ kọ́ sọmaráìjẹ́ àwọn ọmọ yìí fọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ pípa ìtọ́ọ̀sì náà tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn náà wà rùjọ solúṣà ní káwọn máa ṣe kí ní òun olóyèdè wa dúró dé wọn dáàbò they are now crying bitterly a one mẹ́jọ wọn gba one point seven nínú dáàbò a one márùn c four méjì d two méjì wọn gba one nineteen nínú dáàbò àṣírí wa tún pé ọ́ ah! àṣolódò tiẹ̀ làwọn ọmọ yìí ilé ọ̀pọ̀ tó jẹ́ pọ́ máa ní ìsánìtì sí ìṣẹ̀dáwọ̀ ẹgbẹ́ àwọn ah, àrísọ́ọ̀tì pọ̀ aláwọ̀sánìtì lẹ́sẹ̀rẹ́ o ẹ̀yìn jẹ́rọ̀ alámìsì ẹ̀ pọ̀n bí èmi máa ń sọ lámìsì mo tún sọ ń súnmọ́ ọmọ kọ́dínétọ̀ wa lámìsì orí ọ̀lẹ́ ìran wà láì ẹ̀sáàmù ámìsì ìfẹ́parí sùkúù ẹ̀sáàmù tẹ́ pé o ní ráyè ju èdè ní sùkúù mi ò ṣe nífẹ̀ẹ́ pàṣípé àti bí ó ṣe kí ni o wà lẹ́ yóò tọ́mọ̀ ní ilé fẹ́ẹ̀lì ní ámìsì mọ́mọ́ pé wàhálà ṣẹlẹ̀ ní sùkúù mi wà láì ló ti mọ̀ problems ìgbà ah, I have my my they bribe all those big kini àwọn school náà bribe for sẹ́mi ní one minute láti bribe mi ṣùgbọ́n àbíjì ò lè bribe èèyàn àbíjì ó ṣòro ẹ̀bọ́ òṣèré pé àwọn ọmọ yín wọ́n wà ní ọbẹ̀ sùn wọ́n wà ní ọbẹ̀ sùn ọ̀sẹ̀ tọmọdé bá ti lé ń gbórí wọlé ìwọ́n náà bàtà láti àwọn ọmọ yìí fásitì òṣòfò kí wá sí wàhálà àwa títà nìkan ẹ̀yin òbí tẹ́ ẹ̀dún kò yìí ẹ gbọ́dọ̀ kọ̀ wá lọ́wọ́ ṣe báwọn ọmọ yín là ń kọ́ ń sùkú. àwọn ọmọ yóò kàwé bẹ́ẹ̀ yàtọ̀ tẹ ẹ lọ tẹ̀lé sọ̀rọ̀ ohun kiri lálẹ́ ẹ máa wo fídíò kílẹ̀ wo ẹ máa yóò ṣogo òbí kọ dúdú Sunday dagboru máa ń di ọmọ àdúgbò. ṣe bẹ́ẹ̀ yẹn wo àmọ́ rí pọ́pà ní ọ̀rọ̀ èmi ò ní tẹ́lẹ̀ lé ọlọ́wọ́ sọ àwọn ọ̀rìn tí òwúra tẹ́lì ní ọlọ́run ti òwúra tẹ́lì. àbá gbogbo àwọn eré ewu gbogbo àwọn eré ewu táwọn ọmọ yín wò yìí náà ó ń kó bá síkò wọn ó dẹ̀ ń kó bá ìwà morality kí làwọn àmọ̀ sí jẹ́ gbogbo mọ́rin òhò boyfriend lẹ́yìn àwọn ọlọ́pàá ìgbà àmọ́ òdà àwọn eh, ẹ̀yẹmí ẹlẹ́gbùrú gan àwọn eré kan báyìí sọ́mọ́ fọ́fọ́ pákéjì yìí àwọn eré ṣírùkù gùn yẹn làwọn ọmọ òwò ń bá nìkan lọ́wọ́ onígbà wa náà àlùmọ́yìn ẹ̀ṣọ́ àsìkò àwọn ọmọ ẹ má jẹ́ kán wéèsì àsìkò lórí frivolity. politics àwọn nǹkan tí ò ṣe kí ni o tí ò dáa. nọmba five náà fi àmì ẹ̀yìn àwùjọ bá ń fẹ́ àwọn ọmọ wa gbọ́dọ̀ wà beneficial wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ lè wúlò pẹ̀lú mi sáà ọmọ tó wúlò pẹ̀lú mi òun gbọ́ ṣe kí ni o yóò dà fún mi sẹ́mọ̀ pé tí ò yọra rẹ̀ tó lè yẹ́lò mi ìyẹn ló fà á ṣe máa kọ́ àwọn ọmọ wa pé èèyàn máa ń láàánú lójú inú wọn ò fẹ́ láàánú àwa tá a jó wọn ò tún láàánú mẹ̀kún náà ẹlẹ́kẹfà kọ̀wé ìyá Ìbàdàn tí aráwùjọ bá ń sọ bá ń fẹ́ àwọn ọmọ tí ó wà bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wà physically fit àwọn ọmọ tí ó dà pé

mo rìn dé Muzdalifa inú mi sì dùn àti wọ́n ní mo ní ìwọ mọ́tò àní ìrìnsẹ̀ ni à ní ìwọ mọ́tò. Èmi àbálẹ̀ mẹ́ta yìí ti kàn máa fi aláàrin lọ sí ìwádọ̀ ọlọ́run ṣe ìjẹ̀mọ́ ìdí láti pé méjì. Àgẹ̀sà àbálẹ̀ inú mi sì dá dùn. Àfà ẹni tí ọ̀bà lálà àti àkọlé gbádùn àjì èmi gbádùn àjì tí mo ṣe twenty nineteen fọ́nà ọ̀bà lẹ́sìn fún mi. Wàhálà inú mi ò lè ní ìdímọ̀ tó dùn fún mi tó wá sí twenty nineteen. Ọkàn mi tó wà ká bàbá yìí o, ọlọ́run jẹ́ kí wàhálà kófíìdì ọlọ́run. Àfà mùsùlùmí tó bá jẹ́ bẹ̀rẹ̀ ní súnfọ́ sí tí kẹ́ǹsẹ̀ ẹ̀sì ẹ̀rọ mi ti jọ́ sí rìn lè sọ́ǹgì ṣẹwọ́n àwọn tó máa ń ba àlàáfíà jẹ́ ìmọ̀ọ̀mù kí ìmọ̀ọ̀mù gbó gbogbo àwọn dọ́ọ̀lù dọ́ọ̀lù tọ́jọmọ́ dọ́ọ̀lù pàmà dọ́ọ̀lù kìnnìkan dọ́ọ̀lù ẹja mọ́nítọ̀ àwọn ọmọ wa àwọn kèé sáwọn ọmọ onípamadọ́ kèé sáwọn ọmọ amúgbó àwọn ọmọ tó ṣe kí ni o tó wà fìdíkalẹ̀ sí nọmba seven kọ́ọ̀dì run alaska àwùjọ tó já sí pé àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wà independent wọ́n dá àwọn tó níṣẹ́ lọ́wọ́ àwọn tó lè dá dúró kò ní dá àwọn tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n lè dá dúró economically wọ́n lè dá dúró technologically ìyẹn ni oníjẹ́ni kan lọ wá jẹ́rùbà wá mùsùlùmí lónìí àǹtí pẹ́ǹtì lórí àwọn ọ̀tá wa technologically tẹ́gbọ́n tí mo sọ yé àwùjọ tá láwọn ọmọ àfà tí wọ́n lè ṣe nǹkan ìjà àwùjọ tá láwọn ọmọ tí pilot tí lè wa bàálù tọ́wà mọ́ àwùjọ táwọn ọmọ táwọn tó jẹ́ kìnníkan ẹnjìníà kìnníkan ẹnjìníà tó ti yí ọba tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n lè lo ẹnjìníàrì wọn tí wọ́n fi lè pòdúùsì àwọn kìnníkan àti kìnníkan tí ó gbúrò fún àbáṣe ọlọ́mbadé àwùjọ ni kìí sáwùjọ àwọn tí wọ́n mọ̀ sọ̀rọ̀ bára àwùjọ àwọn beggars láti ń sọ tẹ́ ẹ bá wọn ọmọ ìyá wa nílé àwùjọ bá ń sọ̀rọ̀ bára kìí fi sí Islam sọ nìyẹn wọ́n ní sọ̀rọ̀ tiwọn ni. àwọn náà ní gbogbo nwa tọrọ sí sọ́rọ̀ rẹ̀ ní fáìbà àwọn ètò ìyá òkúta ìmẹ́sọ̀ òkúta yìí bára orí íńtánẹ́ẹ̀tì ìgbà wa tára sí fóònù wa ta wà lẹ́ òní sájà máa dé mọ́ àwọn èèyàn lọ lábẹ́ máa tó wà láì wà láì láì òun fóònù adé ta. sẹ́lẹ̀ rí fóònù ṣe rówó fóònù sì lọ iná òsì dá òsì dá yẹn láàmú dá yẹn láàmú bí fẹ́ tó kéésì fún Do you know anybody who knows you and can recommend you? Recommend you for our foundation. Ọwọ́ pákẹ̀tì náà bá ta foundation kan tó lé kí ni fẹ́? Wọ́n bá ní jẹ́ ni. Internet fraud náà tún ti wà bẹ́ẹ̀kì. Táwọn èèyàn ọmọ tọrọ owó ẹ̀wà nímọ̀ táwọn yẹ kẹ́ ẹ̀ sàánú mọ́. Kèé sáwùjọ táwọn sì bí àmì yẹn. Kèé sáwùjọ àwọn bẹ́gà. Àwùjọ àwọn lazy ones, àwọn useless ones, àwọn yahoo ones. Tí wọ́n fẹ́ ti fẹ́ àfi kí wọ́n máa fọ́ owó olówó. Kèé ṣe bẹ́ẹ̀ làwọn sọ. Ẹlẹ́kẹjọ jèrè àwọn tó jásí pé mo náà bímọ sí ìṣòro ni àwọn tí ó wà organize àwọn tí ó lètò wọ́n lètò fáwọn ọmọ kéékèèké wọ́n lètò fáwọn arúgbó wọ́n lètò fáwọn opó wọ́n lètò fáwọn tọ́jà staff wọ́n lètò fáwọn professional wọ́n lètò fún sẹ́yìn wọ́n lètò fún nǹkan ọ̀gbìn wọ́n lètò fún ẹ̀kọ́ wọ́n lètò fún gbogbo nǹkan tí máa bẹ̀rẹ̀ ayé wa ìyẹn ọ̀jẹ̀ kí ibi bíbí àti wọn náà wà organize kí la fẹ́ ṣe bóò la fi fẹ́ ṣe ìgbà wo la fẹ́ ṣe tí ó sì ní àfẹ́tì ẹ̀sìn wa ẹlẹ́kẹsàn-án yọ ọjà sí wípé kí ni òòsà kọ́ fọ́tò ìfìkì àwọn tó lẹ́sí wọ́n làjú kò ní jẹ́ ara oko tí ọmọ rò pé ní pẹ̀lú àsìkò táà tó wá wá iná ní ìsìn ayé ànàbí sánwà mú mi náà ké báyìí ní ìsìn ayé ànàbí sékèèsè bídí àtúlómi náà ké báyìí sánàbí máa lo máikrófóònù báyìí kẹ́ẹ̀ẹ́ tó tó máa ronú nígbà tọ́pọ̀lọ ẹgbẹ́ kí ní ọdún wọ́n ti kó sí abẹ́ sọ́kàwé ẹni tí ó lajú nílàjú tí ò ní kó bá nǹkan tí mo kọ́ ti ṣe nàmbà wà tí ò ní kó bá kìdá àfà ilé ẹ̀sẹ̀ ní kẹfà táwọn tẹ̀sì gan wà lónìí ẹ̀rí bí wọ́n ṣe ti ọ̀làjú tí ọ̀tá kó ẹ̀sìn kẹsìn ọ̀làjú tó bá fẹ́ mọ́ pé wa kọ́ ọlọ́run òun ọ̀làjú òun ẹlẹ́kẹ̀wàá òun ní kéde òun àwọn tí ó lè máa gba ìní wọn lógún wọn ò ní aláwọ̀ kẹ́mi wọn kó tì wọn lọ sí tí ó pa àwọn rẹ̀ tí ó sọ wọn dọ̀tà wọn abẹ́lọ́ mọ̀tùmọ̀ yìí náà wà lọ́jọ́ lọ́rùn àríkà o bàbá ọmọ ọlọ́mà ti dáadáa fún wọn ẹnì kọ̀ọ̀kan wa náà tá a jẹ́ pé ọlọ́run kò sí dáadáa fún wa kó já sórí rẹ̀ ayé àtọ̀run kọ́mọ́sí wa lẹ́ni tí yóò dìtì sí yóò orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run bá ní tó ṣe jọ dáadáa aláàbò wàrà aláàbò aláàbò kówó nílé ọlọ́ọ̀lá wa bẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk